bí wọ́n ṣe ń lo hadith fún Quran alukuran yẹn gan fúnra ara rẹ̀ inú alukuran ó lo gbólóhùn hadith fún alukuran hadith sì ń jẹ́ tà nẹ́bí Quran gan fúnra ara rẹ̀ ó lo zikiru fún Quran ó tún wá lo zikiru fún hadith hadith ànẹ́bí tábáníkáyà lọ bẹ̀ jìnnà àròkò jìnnà lórí eléyìí táwọn yẹn pa ah, á ọ̀rọ̀ tó ń sọ ti jìnà sí nǹkan ń bá bọ̀ bẹ́ẹ̀ tálà ń bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n tálà ń bá sọ̀rọ̀ onílàákàyè tálà ń bá sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ tálà ń bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ gbọ́ tó fẹ́ gba ìmọ́lẹ̀ láti inú ọ̀rọ̀ ọlọ́run tọrọ òye tàbá sọ̀rọ̀ àmọ́ ẹni tí òyìnbó máa kéw tó yẹ pé ìdọ̀tí kan ti wà nínú ọkàn rẹ̀ tí ò wá lẹ́mí ìtẹ̀lé ọ̀rọ̀ à ń ṣe tafsir súrátù tauba sọ pé súrátù tauba là ń kà ó ládé o hmm. àyà báyìí sí là ń kà ó nǹkan báyìí wà láyà yẹn ń sọ ìwọ náà gbé kúránì gbé kúránì kó owó orí kó owó ẹsẹ̀ à ń sọ̀rọ̀ orí àtẹsẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe pé à ń sọ̀rọ̀ fẹ́nu a tún sọ tíra wípé tíra báyìí là ń kà ó. المصباح المنير في تهذيب تفسير ابن كثير òun ni yìí ọmọ gbéra ni òun là ń kà á ní ó ṣe wá sí Ramadan ẹnìkan ní àṣírí iṣẹ́ wàá dámọ̀ ló ń tú ẹ̀rí làákàyè kí là ń wí kí ló ń wí ọ̀rọ̀ èèyàn kọ́ ni kó gbọ́ tẹ̀síìrì wà lọ gbọ́ tẹni tó bá fẹ́ ọ̀rẹ́ yẹn sì kọ́ pé tó bá gbọ́ kó máa wá ṣe pé kó o máa béèbù torí pé o nífẹ̀ẹ́ ẹnìkan o ẹnìkan subhanallah kí lè pè àti ebú lórí wípé a sọ wípé tẹ̀fsírì báyìí là ń kà ó mú gbé dání ká sọ wípé àyà báyìí là ń kà ó àyà 60 61 ká rẹ̀ sọ wípé súwúrà báyìí là ń kà ti Tawbah káwa máa kan ipe ayatanka yìí iná mọ́sọ́dà kọ́ọ̀tù ọlọ́run ní tábà zaka ọ̀nà tá a gbà yanjú rẹ̀ àwọn àfáà tá nímọ̀ jù wá lọ tá a fi ń pàtàn wọn ká lè mọ̀ gbìyànjú wọn ká mọ̀ tí wọ́n ṣe ká mọ̀ ìyà tí wọ́n jẹ káwòwò lè ṣẹ̀mí onírú Ibn Kathir tí mo sọ̀rọ̀ rẹ̀ fún wa ṣáájú àti mìsí tó jẹ́ muhasiru rẹ̀ àti ibùnú tẹ̀míyà iṣẹ́ tí wọ́n ṣe pọ̀ iṣẹ́ táwọn àfáà yìí ṣe pọ̀ wọ́n ṣiṣẹ́ yẹn àwọn míì tún dé wọ́n tún ṣiṣẹ́ lórí iṣẹ́ tí wọ́n ṣe tí ó jẹ́ kí àwo lè ní àgbọ́yé ó wá sọ fún wọn pé bayanu masarifi zakat bayanu masarifi zakat àlàyé bá a ti yanjú zaka kúránì ti sọ ṣùgbọ́n báwo la ṣe ká kùránì pẹ̀ ládìísì tá a fi fi àdìísì gbọ́ kùránì yé bá a ṣe fi kùránì gbọ́ àdìísì yé òun wá ń sọ pé ẹ ó ṣe tafsiri Ramadan a ti sọ̀rọ̀ Ramadan lọ́wọ́ program wa lọ́wọ́ hútùbà wa a sọ̀rọ̀ Ramadan ló yẹjú tafsiri lélẹ́yìí ẹ àṣírí ṣẹ́wà dámà ní ọ̀tún èwo làṣírí ṣẹ́wà dámà ṣẹ́wà dámà ò láṣírí kò sí kọ̀kọ̀ burúkú kankan inú gbésí ayé wọn wọ́n kọ́ máa ń kéwú wọ́n sàwọn èèyàn tó lóríire wọ́n ṣe wáàsí wọ́n tún nǹkan ṣe tá a bá sọ pé àwọn kan yapa lórí ìlànà ṣèkádà mi èyí ṣe títún àṣírí wọ́n yapa ni gbogbo ẹnu la fi gbà lẹnu wá gba ìfún ẹ̀yà pa ṣẹ́ka ádámù ò lé lóhun fẹ́ràn ẹnìkan kí wọ́n máa wá ta kókó wá ló nífẹ̀ẹ́ ṣẹ́ka ádámù تعسل إلها وأنت تظهر حبه والله هذا في القياس بديء إن كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع aṣíwájú wa àwọn àfáà wa sheikh mashood jibril ramadan tá a bá ń sọ̀rọ̀ wọn táyìn wọn kì í ṣe pé bóyá ní nǹkan kan dáa fẹ́ gbà lọ́dọ̀ wọn a dúró síbi tí bàbá dúró sí lára wọn wá sọ fún mi ẹni tó dàbí mashood lára bàbá. Allahu sọ̀rọ̀ sheikh gamawi rí pé wọ́n tà lé sheikh mashood nítorí bá ti ìṣẹ́mí táwọn ṣe lásìkò tí wá bá ti bá wọn nù bàbá fi wọ́n sípò ó kà wọ́n kún wá lọ wo wá sí àṣẹ́kà Adam tí wọ́n kọ́ kalẹ̀ wá sí àtàlìká lòun fẹ́ kà tí ò lè tọ́ mọ́ ìwọ lọ wá kó tó kọ́ kọ́ wọn sí iwájú ló fi wọ́n sí ó dà pé wọ́n alẹ́ hẹ́yàtú tẹ̀fìríyàtú àdáìmọ̀ tá a bá sọ gbogbo ọ̀rọ̀ tá a mú mọ̀nà wá àwọn tí ó jàn ló ń tẹ̀ tí wọ́n fàṣẹ sí ibẹ̀ ló fi ṣẹ́kùn ọ̀ṣúrì sí tá a bá sọ̀rọ̀ bó ti rí ìwádìí ló yẹ kẹ́ ẹ lọ wádìí kò yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ gbọ́ àbẹ́pẹ́ ń já akùn fásikún bí náà báyí fàtàbàyàn ó ní àlàyé nàzìmọ̀lẹ́kọ̀ wá fi mẹ́màá dì ní ha àlàyé نظم القوافي علي النهة القوافي من معاجنها فما علي إذا لم يفو أمل بقر فما علي إذا لم يفو أمل بقر علي sí àbóde tàwa ń bàbá tàwa gbogbo ẹ̀yin tàà ń bàbá yìí ó anabi Muhammad ni tàwa sọ pé ẹ̀yìn ànábì náà lábẹ́ ẹ̀yìn àti fògo fọ́lọ́run ni ìlànà ti wà nù tí ó bá tẹ̀wọ̀ ọlọ́run tí ó bá fẹ́ síde bẹ̀rẹ̀ sí ní fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ kò wá halakọ̀ ọmọ kó ti di kèfèrí nìyẹn káfí bàfó níbà káfí ọlá fọ́lọ́lá káfẹ̀tọ́fẹ̀tọ́ ìmọ̀lọ́ fi ìmìtọ́lọ́ ti sọ pé wọ́kọ̀dọ́rọ̀ búkà ńlá tàbùdú ilá ìyáhù wọ́bìlì wàlìdẹ̀ ìrìnsáná إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل كريما الذل من الرحمة bàbá ẹ̀ tí bàbá ẹ̀ já ládùúà tó lẹ́tọ̀ọ́ àdúà tó lẹ́tọ̀ọ́ ẹ̀yìn kí ni láì sínú ẹ̀ tábà gbé kalẹ̀ lódìndí wánú ìpẹ́ ah, nínú oore ọ̀fẹ́ ọlọ́run àtàánú ọlọ́run tó ṣe fún wa náà ni pé tá a bá mú kálámù kọlẹ̀ a lè sọ̀rọ̀ gbẹ́rẹ́ fún tó yanrantí. Yeah tàbá fi kálámù ilélẹ̀ àlèṣe nẹ́gbùmọ̀ ọ̀rọ̀ táà sí jẹ táwọn èèyàn máa dùn sí rìnrìn tàbá àmàrú eléyìn sóbìnrin là á máa fi yìn àbáyé là á máa fi wá ó yẹ ká fi yìn lọ́hùn ni ó yẹ ká fi dúpẹ́ ni ó yẹ ká ìyẹn ló fi jẹ́ pé dìwánù ṣùkúránù eléyìí tá a ṣe àkọ́kọ́ bẹ̀ ni káàró ṣàkùngbésẹ̀ ayé wa ká dá ọpẹ́ ògo ẹ̀yìn padà sọ́dọ̀ ọlọ́run ìwà tó kú ọmọ ẹ̀ ó kù díwánù Allahu Akbar Teka wo sàkún ayé kọ́ wá dá sí pé gbogbo ìtaàrí nínú ayé náà ni pé á ah, ọlọ́run màmá tóbi o ṣé kò tóbi lóòótọ́ ni ó tóbi ọlọ́run tóbi gbogbo ntọ́lọ́run dáyìí gbogbo ntọ́ bó ti ń gbọ́ mi bó ti ń wò mí ara tí tóbi ọlọ́run ni káwá kú ò lórí eléyìí ká rí pé ah, ẹni tó já mọ́ ọlọ́run tọ́jà àmà títóbi ọlọ́run oníṣẹ́ Adam olélẹ̀ kátó wá sọ̀rọ̀ yá kátó sọ̀rọ̀ ẹ̀wà nú ayé tẹ́yàn bá gbọ́ yé tí ó sì farabalẹ̀ lọ́ọ́bi tó bá ń wù wọ́n ṣe tẹ́ni tó bá ń wù wọ́n. ọ̀pọ̀ ọ̀sẹ̀ ló dáta. wà má àlàyé ìlànà yẹ fún àmì lè bàrọ̀ fáwọn. sọ tiwa a ti sọ tiwa aláyànà tó kọ̀wáàfì ìtí ń jẹ́ kọfí ọ̀rọ̀ tó sì jẹ tó níra wọn tó jọra wọn. لو كان ينزجر وواعظ منه لولا أنه هجر وواعظ منه لولا أنه هجر قولي في الشيب شاكر زجر ewu yọ lórí لوري wọn fárí. Come on, bàa ó ti lọ bọ́ sínú àwọn ọkùnrin tí ń ṣe bí obìnrin tánàbí ṣépè fún kó làánà wọn fi ṣe ibi zàdírò làhù àdáyà zàdírò ó ní fìlàájìzì fìlàájìzì zàdírò làhù ìwà tó o ti tó ọmọ àádọ́ta. nìkan ní sàṣẹ ọ àṣàṣì wo ni wọ́n sàṣẹ ọ tí yóò mú ọ tó fi kọ́ ọmọ ọdọ́tọ̀ ọdún. ọ̀hún fọlọ́n sọ́ra rẹ mọ́ òfin èèyàn bíi tiẹ̀ tí ń sùn tó ní ìdágara òfin sọ́ra lẹ́kiri. ìlà ájí sí sàjẹrọ lọ́wọ́ lọ́wọ́ kánà. nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè ṣe é gbé ẹ̀fínmílẹ̀ ti ń ṣe é kò wá ṣe wá sí fún ọ kọjá gbẹmọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ ó tún wà nínú pé ó sì ń bínú ó sì ń ṣépè ó sì ń kanu àwọn kan ó sì ń díwọ́ àwọn kan ṣé à ń ṣe ìdájẹrò làwọn làwọn tó bá já sí wípé Ọlọ́run nílò èèyàn tó ní làákàyè tó pé òun dàgbà ó yẹ kó fọ́ tẹ́lẹ̀ ó yẹ kó fi bínú lẹ̀ ó yẹ kó fi tẹ̀m̀bẹ̀lẹ̀ kúnlẹ̀ ó yẹ kó fagidi lẹ̀ ó yẹ kó fi àìṣètò ọlọ́run Olha سورة آسو آية أشفتران